ومن يطع الله ورسوله فقد قال فضلا عظيما اما بعد فان خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه واله وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه بدعة ضلالة المتراء وبركاته ẹ̀rín láwọn kan àwọn àgbàjá àkójọ ọlọ́dọ̀ àwọn àgbẹ̀ lọ́dọ̀ ó ní bẹ̀rẹ̀ ṣùgbọ́n àlàyé rẹ̀ láyé láti máa lọ. ẹnu ìgbẹ́ lọ́ba tí ó máa lọ lọ́wọ́ ìyàwó mọ́ ìtumọ̀ ẹ̀rọ sọ̀rọ̀ lẹ́nu kí ni mọ̀lẹ́bí èyí tó ti ń bẹ́ẹ̀ ní ìgbìmọ̀ wáyé ìtàkùn nínú ẹ̀lú ìṣọ́nà ìgbọ̀ngàn àwùjọ.

láàyè tó dájọ́ ìmọ̀nà. mọ̀lẹ́bí tó jẹ́ mùsùlùmí tí ó sì ní àmì òkú káàkiri tó wà láwùjọ. Islam ta kò ní ní àwọn ẹni tó kọ́ ọ̀sùn. ìlànà lórí ọ̀ òun náà ní àwọn ọmọ àwọn ọ̀sán ọ̀sán ọ̀sán àìwá ní wọ́n á tó àtẹ̀yìn. ọlọ́wọ́ wa ẹ̀dá ló ń gbé ayé àgbẹ̀wò sọ́ọ̀tún àtẹ̀yìn. الله تعالى يا أيها الذين آمنوا أيها الذين قلوا أنفسكم وأهليكم نارا تكفراني تكفر عن أهلهم قلوبنا تمر نارا إنه المسلمين وقلوا النار سواد النار فجاء في الدنيا أو كافرون àwọn ni wọ́n dùn fún nínú wọ́n ti fi dáhùn òkúta títí òkúta lásán àwọn ni òkúta lásán ló ń lọ́rọ̀ àwọn wọ́n ẹ̀kọ́ wọn ní ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́. Tẹ́lẹ̀ ìbá ń lọ́ba àtẹ̀tẹ̀ àti lọ́ba tó ń gbé Ìsìlámù ọ̀tà tó ń kàn mọ̀lẹ́kùn ní sọ́ọ̀tù. Ẹ̀rù ẹ̀rù ojú òkú àwọn ẹ̀yẹ ológun mẹ́ta àwọn aláìsí. Àwọn ológun aláwáyé ọ̀rẹ́ ìgbà ìgbà òwò ìgbà ọ̀rẹ́ ààrẹ. يقولون المقدمة يقول تعالى الله ولكن كلام الله حتى الله الله لو يقول إسلام الله ولك الله يقول الله تعالى الله ولكن سنة سنة النبي صلى الله عليه وسلم حديث بن كلامة كبيرة اليوم إن شاء الله اليوم ما جاء والحديث بن رواية مسلم وأبي داود من مجرى وجرى حديث عبد الله بن عمر رضي الله تعالى عنهما كان صلى الله عليه وسلم وهو كلهم راعي وكلهم مسؤول عن رعيته وقلنا يا الله وقلنا لا تجلسوا ثم الله تجلسوا تلقوا ولا ẹni pé ọ̀sán náà fẹ́ lẹ́wọ̀ tí ó ti yẹ wá pé aṣọ tó lọ́wọ́ àwọn ọmọdé mẹ́wàá ní

ìwọ sọ́yà yẹn oṣù kalẹ̀ ní ìgbẹ́ yàrá ìjọba ọkọ̀ àárẹ̀ ọ̀. ẹnì yàrá lẹ́rù ní kọ́tọ̀ èyí tó ti kó fi yàn pé kò ń bá tó mi láti lọ sọ. ọba kò mi làárọ̀ kájú mi bá ń wò lọ́wọ́ ọba kò mi láti lọ. ìgbà tí wọ́n padà lọ rí tí wọ́n rí wọ́n kọ́ àdúgbò yìí lásán ní ìjọba bá wọ ṣùgbọ́n kò sí pẹ́ ní kọ̀ọ̀tà lọ́wọ́ àjẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ àfàlẹ́ tó ń gbà ọ̀jọ́ náà lọ́wọ́ sólóbi já sí pé àtúntà tí a ti ń kó mọ̀lẹ́bí jọ sí àábì tàbí ìpìlẹ̀ àtúntà bí mẹ́ta yìí àkọ́kọ́ ní sẹ̀lẹ̀ ká dàgbà pẹ̀lú ti wọn ayé bóun làwọn ọ̀dọ́ máa dá táwọn ìjọba dá obìnrin ní láti wo mọ̀lẹ́bí kọ̀ọ̀tà wọn káwọn àti làwọn àdàkọ́jọ láwùjọ àtúwọ́n láwọn tó ti mú tó bá lọ́wọ́ ọ̀rọ̀ súnà lọ́wọ́ ẹ̀ka súnà wọ́n ti kíla súnà ẹgbẹ́ ẹ̀sìn bá dáadáa ẹ bá mọ̀ wọ́n rẹ̀ bí ọ̀rẹ́ náà wà á ọ̀rẹ́ ẹgbẹ́ ọ̀rẹ́ ẹgbẹ́ tẹ́lẹ̀ tó ń borí rẹ̀ ẹ̀kọ́ mi pàṣẹ. wọ́n á sọ fún ẹgbẹ́ ẹ̀yìn náà ẹjẹ́ kí á mọ àgbà mi orí ọlọ́wọ́ rẹ̀ pa. ẹgbẹ́ ilẹ̀ lẹ́ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ń borí rẹ̀ lọ́ọ̀ kí yẹn lọ bẹ̀rẹ̀ sí jẹ̀jẹ̀ lórí ayé ẹ̀ nìkan yóò dàbí kó mọ̀lẹ́bí jọ sí àádùn lójú lórí àwùjọ àwùjọ òòrùn àdáa onímọ̀tò ọ̀nà ìjọba gbogbo ìjọba Bọ̀dé jáde kẹ́rù ní ìlú ẹ̀rọ òní nye kúrò lára wọn. tọ́jú ká lóko bá ẹ̀ lè ní ọ̀rọ̀ bí wọ́n ti bí wọ́n ti tọ́lá ìlọ wa ní wọn fẹ́ máa tó fi ẹgbẹ́ fi kẹ́kọ̀ọ́ ìlà bóyá ìyẹ̀kẹ́ abáńgbò rẹ̀ níbi báyìí látàtijọ́ ló ليس الرجال خير الناس يعني الغروج المناظرة كانوا في الأرض كما النبي صلى الله عليه وسلم يقول خير الناس قرني عظم الرجال وعظم رسول الدنيا النبي صلى الله عليه وسلم ليلة أعطتني وليلة أعطتني وعظم الغروج المناظرة ولكن لا يبقى لبالي أبو ما أكون دولار ewu tí àwùjọ tí àfihàn àfihàn àwùjọ àti àfihàn àfihàn tuntun ẹlẹ́nu òun lè dáadáa fún wọn ní bóyá ẹni máa dà. ọ̀gá máa wà fà kájẹ ní àti ìbá gbádùn síra ní àkókò síra ní wọn kàlá kàlá fún òun lè ní síra ìlú ìsàmàṣàrò sọ̀rọ̀ tó fẹ́ sọ̀rọ̀. ìgbìyànjú gbádùn lórí àkọ́ ọ̀fẹ́ mú àwọn àlàkùrọ̀ sọ̀rọ̀ yẹn. Ọ kàdéra rẹ̀ ọ̀bọ̀. ṣùgbọ́n àwọn àfa wọn bá sọ lára ju àwọn tó kù yẹn. ibi mọ́ni àgbẹ̀ máa ti pàtàkì rẹ̀ nígbà wọ́n ń kọ́ wa ní mọ́ni àgbẹ̀ nígbà láwùjọ wọ́n tó wáyé pé ìgbà tí ọba wò ní àbáta o ẹ máa bẹ̀rù rẹ̀ ìdáàbò rẹ̀ o. ìdáàbò o kí ni ìdáàbò kí ni lọ nínú ẹ̀ náà ni gbogbo olóró ìròyìn ọlọ́wọ́ ọba adẹ́dà ọ̀dọ̀ tó kò nílẹ̀ nínú ẹ̀ ọ̀hún ẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́wọ́ sùpánì wọ̀dà ara tó ní ìwà ẹgbẹ́ ọlọ́wọ́ ọba adẹ́dà àárín àwọn ìgbà tó kò nílẹ̀ sùpánì pẹ̀lú gbogbo agbáni orí tó kò nílẹ̀ òkèèyà ọba adẹ́dà tó kò nílẹ̀ bí náà àtàwọn ìfúnná òkèèyà àwọn tó kéré wọn àbíjá àti àbíjá tó ń bá a jọ lẹ́yìn àlùjẹ́lẹ̀ kí lè yẹn fún tẹ́wọ́ ẹ̀wọ́n fún bàtà mi èdè lẹ́yìn àlùjẹ́lẹ̀ kí lè yẹn fún tẹ́wọ́. so nípa bẹ́ẹ̀ afá yẹn ń bímọ wá sí lọ ni pé aléwu bí a ní ìdì pẹ̀lú ká mójú tó mọ̀lẹ́bí ìbẹ́ńbẹ́ àdàkùnrin mi àtúndẹ̀ ìwúrò lè fi máa òun wá wí nínú síra rẹ̀ kí wọ́n pè ní mẹ́wàá tó kún kálí. wọ́n ní ìlà fáfà sẹ́kù àlàálẹ̀ tí kò lọ́ba ti dá gbangba bẹ́ẹ̀ ló máa dá fàyín lọ́wọ́ yẹn fẹ́ fá kọ́là ò kọ́là. tí kò lọ́ba ti dá báyìí nípa pé abẹ́dán gbangba ò dá. lọ́mọdé ti gbé ẹ̀wọ̀n síra mẹ́tìrì àhálí ìdìnnà ọ̀rọ̀ yẹn ẹni wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú àdéhùn ńlá ẹ̀fẹ́ ilẹ̀ ìmọ̀ ẹ̀ pé ìnáwó ìlà àmàlú ènìyàn ọ̀rọ̀ nígbà. lójú ẹgbẹ́ wọn tí mọ̀lẹ́bí àfihàn àwọn olùgbé bò láti mú ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá ti dá. àwọn ìdàgbọ́ inú mi nà níbo ni mọ̀lẹ́bí ti ti lè ti ti lè láàrin ìbámẹ́kọ̀ ọ̀sọ̀ọ̀dà yà. ọmọ ẹ̀gbẹ́ tí mọ̀lẹ́bí ọ̀bàdà òun lẹ́kọ̀ọ́ ti sọ bẹ́ẹ̀ ló ti ń tọ́jú àwọn òun. Abáwa ni sọ ọlọ́run ọlọ́dẹ látọ̀wọ́ sí ọlọ́run tó ń sùn yẹn. Ọ̀tá ọ̀rùn náà lè bọ́ ọmọ ọdún làwọn òun ti tọ́jú ọmọ rẹ̀. Wọ́n ní kí ló ń bẹ̀ ni à ìtọ́jú ọmọ bẹ̀rẹ̀ kéèyàn ẹ̀jẹ̀ tó lálàá fún bímọ. Ó tún lè fi yá ìyẹn yá dáadáa.

bọ́ọ̀ ni wọ́n ti wá rí wù. òun ló fà lójijì àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbèbá ilé tó ń jàpùn lọ́rọ̀ àbúrò ilẹ̀ àrùbá tí wọ́n máa ń fẹ́yàwó tàbí àá máa ń fẹ́yàwó mú kanú méjì wọ́n máa ń fẹ́yàwó àbí àá máa ń fẹ́yàwó ilẹ̀ àrùbá nítorí wọn mẹ́rin wọ́n á máa fẹ́yàwó lè má lè hà nítorí kó ní dúkìá. wọ́n dẹ̀ máa ń fẹ́ lè jàmọ́ lè ha lórí kọ́rẹ́ wa wọ́n ti máa ń fẹ́ lè ha tàbí a nítorí kó ní ó dẹ̀ rẹ̀ tó dà wọ́n ti máa ń nínú yẹn ilẹ̀ ààrẹ wọ́n èyí tó lẹ́sìn ní kí wọ́n wọn lórí pàfẹ́ bímọ rí ajẹ́ àdàdà ló bí fún yà pé bàbá náà o tó la kọlá tó ń bí ní ọmọ ọdún fẹ́ wúlò rẹ̀ lẹ́nu gbàgbọ́ yàrá bá wọn ní ha. mi mọ̀ bá wà lẹ́jẹ̀ o lọ́dọ̀ ní tó o èyí yẹ ọ̀rọ̀ ọ̀jẹ́ wà lẹ́sẹ̀ ọ̀lẹ́ òfurufú bíbá yìí. bàbá àti mákìrí lẹ́wọ̀ ọ̀fẹ́ sọ́dún lẹ́nu lẹ́nu láyé ọ̀dùnmọ́gbọ́ àwọn ọ̀rọ̀ àti ìdára bá máa fi lẹ̀ ọ̀rọ̀ tó lẹ́nu lẹ́nu láàbí bá tẹ̀lé yìí mọ́. wọ́n á ní àárọ̀ àti àwọn àyùkọ̀ láti sọ máa lọ wá láti bẹ̀rẹ̀ gbogbo bóòlù àwọn ìlú òkú tó ẹ̀rí olófà òjijì ọlọ́run lọ́wọ́ àgbàlá láti ń gbẹ̀gbẹ̀ mi déjì ọ̀nà ìjà ẹ̀jẹ̀ àbúrò mọ̀ ń tẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sí ilé ọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá wá bá yín ẹni nínú yín tó tẹ̀sí àdúrà rẹ̀ ọlọ́run tẹ̀ ọ̀rẹ́ ọmọ yín ọ̀rọ̀ mi ló ẹ̀kọ́ ọmọ ọ̀rọ̀ bàyẹ̀ ńlá bí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ tẹ̀kùn ti ná ọ̀rọ̀ àdùn àyè wàhálà máa wáyé àti ìbàjẹ́ ń kẹrù ọmọ ẹ̀kọ́ méjèèjì náà lẹ́nu ẹni ká tẹ̀sà pápá nílò ẹ̀. tó nípa bẹ́ẹ̀ sábàjọ́ wa tẹ̀sà bẹ́ẹ̀ ìbádùn àdọ́rùn àwáyé láàrin ọ̀sán náírà. torí náà wọ́n ti di ọ̀rọ̀ agbára wọn yín àti dá ọjọ́ wájú ọmọ yín òun pọ̀. àwọn àtẹ̀mọ̀ ààrẹ ọmọ lórí alẹ́ ìlàkúláàkì ẹ̀fọ́ ọ̀rẹ́lá lórí àwọn ẹ̀kú àyẹ̀wò àwọn ìwà èyí lọ́jọ́ wà lọ́la àwọn àyẹ̀wò àjọyọ̀ díẹ̀ nínú àwọn ìlànà èyí tó fi àwọn sọ̀rọ̀ sí àwọn lórí àjọyọ̀ tí wọ́n máa ń lọ ọ̀nà lóyọ̀ ọ̀nà tí wọ́n máa bá àbíyàn wọn. ẹ̀sìn tí wọ́n sọ pé àwa lórí ohun mẹ́ta làwà lóhùn àkọ́kọ́ ní kí wọ́n lọ. ìpínlẹ̀ ní fún àlejò sọ̀rọ̀ lọ́kọ̀ àyè ṣùgbọ́n méjèèjì yóò ti lọ lórí ọpọlọ wa wàhálà kí ló bá mi sọlọ bí ọpọlọ rẹ lórí àgbẹ̀yìn àwọn ìgbà gbòòrò náà ló bá lọ́pọ̀lọpọ̀ gbà èyí ti gbé ọba lọ sí ojú òkúta gbogbo yóò kọ́ wa nípa lájẹ́ ìyàtọ̀ ọlọ́rọ̀ nípa yẹn lọ ọdún bẹ́ẹ̀ kó o lò yẹn lọ ìgbà tí ń bẹ́ẹ̀. pẹ̀lú ọ̀nà ìdáyé ìdáyé ìdáyé ilé ìdáyé ìbẹ̀ lórí ilé mẹ́tẹ̀ lálẹ́ ní òkè lórí jáde ilé májà bá pẹ̀lú ọ̀nà àgàdìrà ìlú jàmbá رحمه الله تعالى فضيل من تشيق في غضون في غضون الآرام ضيع الأحلام ẹni yóò tọ́lá ẹni tí ó fọ́ ẹni tí ó tọ́ ilẹ̀ àwọn kátàlá fà á lọ́dọ̀ àwọn ìṣòro ní àwọn ìṣòro ní ọ̀rọ̀ bá ní kàtàlá wà. ǹjẹ́ gbogbo kàtàbà ni ó tún ọ̀rọ̀ yìí kí ni ìpìlẹ̀ kàtàbà yẹn ti láti wọ́n fẹ́ sọ ní ìṣòro yìí kàtàbà yẹn kẹ́ kí ni ìtumọ̀ rẹ̀ wọ́n bá gbọ́ wípé kàtàbà tó lè kú náà bá rọrọ̀ báwọn pẹ́ báwọn bá pẹ́ lọ́dọ̀ àwọn ọmọ àtẹ̀má pẹ̀lẹ́ kékeré wá tó súnmọ́ ju ní àwọn onílẹ̀ tó jí nà ìlẹ̀ ọ̀rọ̀ bàbá tó lọ kẹ́rin yóò lọ bá lè ṣe wọ́n bá lọ lè ṣe kọ́ lórí ìdùnnú àwọn máa ń ka jọ́ra àwọn ẹ̀ ti dá àti kàkúrà bẹ̀rẹ̀ ní kẹ́rin irú rẹ̀ ní bẹ́ẹ̀ tó yà àìsà àwọn ìdájọ́ ẹ wá rí mọ́tàjì èyí táwọn sálàmù láyé láti ìtọ́rọ̀ jọ́jọ́ rọ́jò ọlọ́run tàbí àná ó ní àwọn ọlọ́run tàbí àná ìṣòro ààyè ọ̀sánlá àti ìjọba tó ti ń pé àwọn súnmọ́ táwọn gbàdájà kọjá àlìlọ́ọ̀mẹ́ ìmọ̀ràn ọ̀gbìn àlìlọ́ọ̀mẹ́ àlìlọ́ọ̀mẹ́ ìgbọ̀ká ìmọ̀ ìlàwọ̀ ọ̀pọ̀ ọ̀gbìn ìwọ náà lọ́fẹ́ ní ìdílé onímọ̀

àwọn àtàrà yìí ló ní ìmọ̀ àkàlẹ́kùn ní ìmọ̀ ìmọ̀ ẹ̀rọ sọ̀rọ̀ ìmọ̀ ìlú ìfọ̀tẹ́ wúwo. làwọn àtúntò ìjọ wọn ilé ìrọ̀tẹ̀lẹ̀ láàmà ìfọ̀tọ́ fún anamọ́tì láyé tí kí ló fà هذا هو حديث ابن البخاري عليه رحمه الله رجع الإيمان بدع وستون أو سبعون شعبا الإيمان على المسلم مسلم ومسلمان كثير كمسلم ومسلمان ها تعبان مسلم من جنة تعبان وجد الله سبحانه وتعالى في القرآن ọ̀wọ́n ló kọ́ ya ilé àbíyànlá èyí tó ń wọlé jùlọ ọ̀wọ́n náà ti mọ ọ̀sùn lára àdìsọ̀rí ìmúlò kákó lójú ọ̀nà ọ̀nà àyà òru ṣọ̀gbà tó mìíràn jùlọ. àti tẹ́tì jùlọ yìí ọ̀wọ́n náà tún jẹ́ ìrìnàjò nínú ìṣèpínlẹ̀ ọ̀wọ́n náà jẹ́ mọ̀ jùlọ. ẹ dákun kí n tàwa sọ ẹgbẹ́ lọ bí ẹjá pé ní kẹwàá ti náà ṣe lè mọ bí mọ̀ lọ́wọ́ lọ́wọ́ bí wò mí. ọbẹ̀ ẹgbẹ́ ìtumọ̀ mo ìlú bíi mi ṣá àwọn ilẹ̀ tí bá tún mọ̀ yìí pé inú máa ní ìlànà sọ̀rọ̀ àwọn nínú ká lè fi ní àlọ́lá ní ìmọ̀ àyíká wọn ká ní ọmọ ní ìmọ̀ ọ̀rọ̀ tó wá ní sàrà ọ̀rọ̀ àlá. àmì ìsọ̀lá ọ̀sọ̀lá ọmọ ìgbà ọ̀rọ̀ ní ìmọ̀ ìmọ̀ àyíkì àtọ̀lá ìmọ̀ àtàkùrọ̀ ìyọ̀lá ìgbàlá àgbọ̀nà tí ó yọ ọ̀rọ̀ pẹ̀lú òfin tí wọ́n ní láti ní ìfúnná lọ́wọ́. àyíkì ẹ̀rẹ́ àyíkì dáhùn mọ́ ورحمه إني أعلمك الماء ما سلام قلوبك إحفظ الله يحفظك sọ̀rọ̀ èdè wà lọ́lẹ́ ọ̀ ìyẹn ló gbé àti ọdún máa lò má sì rẹ̀ má sì má kọjá àlà rẹ̀ tọ́lá ti ọ̀sẹ̀ nínú àwọn àmì yára rẹ̀. أسماء بنت أبي بكر رضي الله تعالى عنهما قالوا وإلى أن وصلوا ورموا رمضة صحيحة على وصلها ذكي ممكن جوة الأولاد قال الرسول الله صلى الله عليه وسلم كثروا يومهم ووقوفهم أحمد الله صلى الله عليه وسلم صلوا ìyẹn ní bí àṣẹ rẹ̀ sọ láti rẹ̀ sílẹ̀ ọlọ́run lè fún àlọ́ ọlọ́run lè fi ní owó ìjà àgbáyé òṣèlú ọlọ́run ní àlọ́ àlọ́ ọlọ́run àdéhùn sọlá àgbà rẹ̀ ní ọlọ́run ọlọ́run ìwà àgbẹ̀wò ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run àgbẹ̀wò ọlọ́run ọlọ́run táwọn ìlànà kó lọ fáwọn ẹni jẹ́ ní ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà wọ́n bá tẹ̀lé àwọn akó nira lọ wọ́n lè kó nira kẹ̀kẹ́ lọ. àgbẹ̀wò ìpàdé ọdún yóò fọ̀lọ̀ fún wọn kí a sì àgbàlá ọ̀dọ́ àgbò fọ́tọ̀. gègé tí wọ́n ti gbé fún ìgbà àwọn ọkọ̀ lábà náà bẹ́ẹ̀ dẹ̀ ni ìwọ́n máa ń kọ́ ọ̀rẹ́ ìgbìyànjú. yóò gba ìgbìyànjú yìí èyí ń fi ó ní àwọn ọgbà ọlọ́run. ọ̀rẹ́ mi ọjọ́ tó jẹ́ àwọn ọmọ wa. ààyè nígbọn ara pẹ̀lú àwọn àgbẹ̀kùn àwọn alẹ́kùn gbàgbà àwọn náà máa wọ́n bìtẹ́ ẹ̀ ti bá bá ẹ jẹ́ ẹni tí ó ń

lẹ́ni bá wọ́n máa rú àwọn oúnjẹ ń pè lọ ìgbòmọ̀ láti jọ ti dà lórí ìgbòmọ̀ àwọn ọmọ ọ̀la ìlà ṣùgbọ́n láti fẹ́ kó lè jẹ́ kí ó lè jọ kò tí ò ní mọ̀ rẹ̀ àgbẹ̀ wọn ti jọ kò ti fẹ́ kó lè ó ti sẹ́ni tí ó lè jọ kò tó wò ìyẹn wọn yára ọ̀rẹ́ àwọn onílé ti máa ìyẹn yára ìwọ́n tó ìwọ́n tó wò ní mọ̀ òkè ọ̀gbọ́n gbọ́wọ́ àti ọ̀gbọ́n àwọn ilé ìwé lára ló wọ̀ wá ní àwọn tó ń jẹ́ àwọn olùkọ́ wọn wà níbi kan lórí wọn pàdé wọn ń lápẹ́ bẹ́ẹ̀ ló kókó mẹ́ o wọn lọ sí ibi tó ti wọ́n pè wọn bí kí ẹ máa gbọ́ ìdá fún lọ sí bí ká máa gbọ́ kàdéhùn láàárọ̀ nígbà tá a bá ká kúrò àbẹ̀ àwọn ibi lọ́wọ́ àti lọ́wọ́ àgbọ̀kọ̀ láàrín òkú lọ bẹ̀ bí wọ́n á ti yẹ kí òun ọ̀rọ̀ ẹ̀ wọ́n pè wọn máa wọ̀ ọdún tó ń bàdà ní tuntun tí ìṣe ẹgbẹ́ pẹ̀lú ọdún tí àbájọ àwọn bíbí à àlùmọ́rí kìí ṣe bẹ̀rẹ̀ lánàá àbájọ tí àwọn ọmọdé àwọn àgbàlagbà kan àwọn bíbí à wọ́n lọ bẹ̀rẹ̀ ìwà kù ìdẹ́bi ni wọ́n ti rí àwọn ọmọ lórí ìtàwé wọ́n lè jẹ́ wọ́n tó àwọn ọmọdé wọ́n lè tó sọ̀rọ̀ wọ́n ti darí rẹ̀ wọ́n ní wàá fẹ́ lè wá ó sì mú ọ̀rẹ́ mẹ́ta lọ́wọ́ tó kù rẹ̀ kú ẹ̀lẹ́ òsì dára olùwàdà yìí wọ́n lọ bá látẹ̀lé àjàkálẹ̀ àìsàn àkọlẹ̀ ọlọ́jọ́ gbogbo ó lè gbogbo yẹn kò fẹ́ ní kí ní wò jẹ́ òsúná kò kì í ọ̀rẹ́ mi látẹ̀lé lọ gbogbo ẹ̀ apá àdínkúdà mo rí àwọn ọmọ kéékèèké rà wọ́n tẹ̀ lé ọmọ kò wọ́n lé ọ̀dọ́ ọmọ kò tó wọ́n ti yé wọn lé ẹ̀mí ìgbìyànjú báyìí ní ọ̀rọ̀ àánú ọmọ àwọn ọmọ wa tí wọ́n fi mọ̀ ẹ́ àtẹ̀wé ìdílé àtẹ̀wé ìdílé ọ̀yọ̀ káfíńdé ọ̀yọ̀ káfíńdé bákan náà nínú ìgbàgbé àwọn ènìyàn wọn fi àwọn ọmọ wọn fi ní ìdílé ńkọ́ ní àwọn ọmọ rẹ̀ òun lè ní o. محبة أهل الإيمان النبي عن طريق الإيمان عبد الولد أبا أهل المالك رضي الله تعالى عنه أمر ربع مالك أنه قل كانوا يعلمون أولادهم محبة الشيطان وما قوى وموني يبدأ وسير بجد وما أدراكم من الشيطان ها ụoneaea aaaaaaaaaa a keaaaụahaa nínú gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ní ní lọ́la bẹ̀rẹ̀ bákan náà ìbàbà ọ̀rọ̀ àwọn jẹ́ ọ̀rọ̀ ọlọ́run kápá bàbá rẹ̀ wọ́n máa ń fi àwọn ọmọ àbí lọ́sọ̀ bá ní ọ̀rọ̀ máa حديث عبد الله بن عمر رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لا تمنعوا بما الله مساجد الله كما قال الله على دون الله سبحانه وتعالى أيها الأخوة أطاع الله تعالى رضي الله تعالى عنه والله لنمنعنهم ayé lànàmúnà òní àwọn máa pọ̀ wọn wà á àwọn àyè sọ fún olúkú ìdí ọlọ́run ká máa pọ̀ wọn lẹ́yìn náà máa pọ̀ wọn. Àbálẹ̀ òkè lórí ọ̀dà àbálẹ̀ kan lọ́wọ́ owó yóò bọ́ sọ̀rọ̀ wọn. Èyí ń bọ́ sọ̀rọ̀ wọn. Ẹ̀yà lẹ́yìn ọ̀dà ẹni tọ́ra ẹ̀dà tó ń sọ sọ́nà àwọn akẹ́wọ̀n ìlú dára. للنبي صلى الله عليه وسلم عملوا إلا تفعل النبي صلى الله عليه وسلم بكنا ìdílé tó fi mú yẹ á tún lé kí àwọn ọmọ yẹn kí wọn kí wọn má lọ àlè wọn má lọ àlè kàwáyé ẹ dáhùn sáláńgá ẹ lọ lọ lẹ àwọn ọmọ ẹ̀ka ìgbọn ìgbàlódé náà ló sáré fún.

ìsùmọ̀lú ẹ̀ńgbọ́ bá wà lórí ẹ̀gẹ́ ọkẹ́ rẹ̀ yóò sùn ayà mọ̀ ní méjì dà ó sì gbé wọn láti ẹ̀rọ ẹ̀rọ tó lérò ìhà nígbà ثم وصل أمرهم وكل كتاب من القرآن والرحى ومن على أنه سواء من صلى الله عليه وسلم في أنفسهم يوم الجمعة وإن كان أفضل الناس يسألون عنه àkọ́kọ́ orí ọ̀kọ́ sí ẹ̀lẹ́ tí wọ́n sọ máa dé lù. Òun ló sọ̀rọ̀ ẹ̀kọ́ àlọ́ ọ̀tá rẹ̀. Ìwọ́n tó ń bá ọ̀tá sí òde ọba mẹ́rin ìlànà àwọn aráàlú ni yóò ìdá ọ̀rọ̀ náà ìjọba ti kẹ sẹpẹ náà wọlé àwọn máa lọ àti wọn tó nà ọ̀rọ̀ rẹ lọ ẹni yẹ gẹ́gẹ́ ààbò yẹ ó yẹ wípé kọtẹ yà sọ wà á ẹ má ti dàgbà láti rìn náà lọ láti lọ láti lọ sọ̀rọ̀ wọn ni wọn kò bá láti bó wà á lọ. ó ní mo ti máa ọjà ìlú ìbéèrè tá a bá máa sọ ìlú nígbà tí ọ̀hún ka ọ̀rọ̀ láti lọ́dún tí wọ́n lọ fún àjọ mẹ́rin wọn ní ọ̀sán tẹ̀lé ní Yorùbá tó ti Yorùbá náà.

الله صلى الله عليه وسلم يصور الله ìlànà rẹ̀ ló mọ àdáṣòro ọ̀rọ̀ ọ̀tọ̀ló ewu káàkiri ló máa ń pè é ọ̀rọ̀ ọ̀rọ̀ àtùmáì olùbádẹ́kọ̀ ọ̀rọ̀ ló ń bá rẹ̀ fàlùbàlù ẹ̀sìn wọn bẹ̀ ẹ̀ má lè yẹ. ó wá ń bí àtùmáì kò mọ̀ sọ́ọ́ ní ọjọ́ ọmọ ìgbàlá tí wọ́n ń bí arábìnrin yẹn pé kó o rí àyà yẹn lọ́nà àwọn ọ̀rọ̀ wọn ní bàbá tí wàá yá yá yìí èmi wá sí i ká ní mùsùlùmá àlùfàlà láàrin ìwà àti ìyàtà wà lóko àwùjọ ó ló ti pè fún ẹni tí ó ti ń rúkú àtẹnudọ́ òkú ọkùnrin ẹgbẹ́ wa àtàlù náà wá lóko orí ọmọ sọ́nà wa. ẹ̀rí olóòtú á kí àtiwá ikú ìpèsè àwọn sálábù. ìbéèrè tí wọn kọ máa béèrè lọ́dọ̀ òbí ọmọ ní pé sọmọ yìí ti alquran ìtọ́kadà tàbí ìwọ́n ní àbára náà kò lábẹ́ ìtàn ọ̀rọ̀ àwọn àgbàrá. wọ́n ní àwọn ìṣòro lẹ́nu tí ń gbé wọ́n máa ń kọjá lẹ́nu ìjọba ìṣòro àlọ́kọ́lá àwọn òṣèré wọn agbára ìwọ̀n láàrin. wọ́n bá wá dé òṣèlú àwọn kékeré wọ́n máa lọ pé àwọn máa lọ lọ́ka ìjọba yìí owó ti sáré ha ó ti ń máa lọ àlù ọ̀la yìí. ìgbọ́n wa padà yá wọ́n padà sí ilé àwọn ìlú olùkọ́ ìsìlámù ó ti wà ní ìsìlámù àkẹ́wò lọ́wọ́ tí ó tó ìlú mùsùlùmí. àwọn ará kò tó kò tó olùkọ́ tó kò tó ẹ̀rẹ̀ yóò ti ṣe ń ra àkẹ́wò rà ní kánìyàn bí ń ra. وَيُؤْتُوا وَإِمَّنْ يُجُورًا وَيُؤْتُوا وَإِمَّنْ يُجُورًا يقول العبد مجنون مجنون قال يا مجنون ما كان فعال أخبر عمر إن أبي سلمة رضي الله عنه قل ما هو الله مؤمن مؤمن كما أخبر عنه تخطئ وبكي وأبي وأبي bẹ́ẹ̀ dẹ̀ ni ọlọ́wọ́ ojú ọmọ ọdún mẹ́fà sí méje lọ ọmọ ọdún mẹ́yìn sọ wọ́n ti lọ èdè ilé ìwé kò wọ́n. èkó òní ń ṣàlẹ́ bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ sẹ́yìn gbogbo àwọn kí wá lọ́dọ̀ wọn tí ìbúkẹ lọ́gbọ̀n kan gbọ́lọ́ àgbọ̀gbọ̀ onígbàjẹ́ lọ́dọ̀ wọn tó palẹ̀ pé ọpọlọ tí ó náà àwọn ìjọ ti tó ń bá àwọn tí wọ́n múra ti kẹ́kẹ́ àwọn tó jẹ́ ẹ̀kọ́ pẹ̀lú àwọn ní pé ọmọ ní ti ọmọ wọn láti ló kẹta kí ṣe wọlé àti ọdún mẹ́wàá tó òní wáyé lẹ́sẹ̀ báwo wá mọ́ kẹlẹ́ ọdún sùn tí ó tẹ̀lé lẹ́sẹ̀ ilẹ̀ ọdún tó wà lẹ́sẹ̀. tó nípa bí abá ló wọ̀ ọ̀dọ́mọ mẹ́wàá sí méjì yọ. òun ní àwọn àwọn àlejò kan yìí àwọn àlàyé wọn ẹ̀ kọ́ lórí ilẹ̀ bí wọn bá wà lẹ́wọ̀n àwọn àmì ọ̀rọ̀ àmì táwọn ọ̀rẹ́ ọ̀pọ̀ àlàyé rẹ̀ abáyé wà lọ́wọ́ sílẹ̀ wọn ti wà lọ́wọ́ kékeré. bákan náà tá a bá fẹ́ ní ìdílé tó jẹ́ ìdílé mùsùlùmí mùsùlùmí gidi tó sì ní àbúyẹ àwọn àkọ́kọ́ láti wà ó. ọmọdé ọ̀rọ̀ máa gbà lórí lóṣù kan. ẹ̀wọ̀n báwọn kẹ́lẹ́ ọkọ̀ àti àwọn olùlọ́wọ́ ń tẹ́lẹ̀ lóra àdúgbò lọ́dọ̀ ní wọ́n fún ọmọ àlọ́ mọ́tò. àwọn ọ̀la àwọn yorùbá wò lórí gbogbo dáadáa tá a bá pọ̀ tẹ́lẹ̀ àti lórí wájú làdá wọn dáadáa kù wọn dáadáa tá a bá pọ̀ tẹ́lẹ̀ yọ bàjẹ́ ẹ wà ní gbọ́dọ̀ wọn lè kà ní yọrọ àgbàdúrà tọ́jà rẹ bá wọn dáhùn wọn ó lè mú lù irú ọ̀dà rẹ tọ́wọ́ bẹ tó lù tí lọ́ọ̀ bẹ́ẹ̀ rìn ní gbọ́dọ̀ lọ́kùnrin lọ́kùnrin lọ́kùnrin lọ́kùnrin lọ́kùnrin

fífi láti ọ̀rọ̀ àtìlẹ́ olóògbé ní ọ̀rọ̀ àwọn ọmọ àwọn àwọn wọ́n ní bóòlù ọlọ́run ti dọ́gba sí àlàáhùn àwọn ọmọ yẹn. wọ́n sọ aláǹdù bídà kí ẹ lẹ́sìn máa béèrè balẹ̀ àdáda lẹ̀ ni. ọ̀rọ̀ tí wọ́n ti sọ ọ̀rọ̀ ìwé ọ̀rọ̀ ìwé ọ̀rọ̀ gbogbo wàhálà táwọn ti sọ láti gbà yìí ọ̀dà ọ̀dọ́ máa ń sọ̀rọ̀ ìjọba àti ọ̀dà jẹ́. tó ní máa yára ọmọ ní àwọn màá ọjọ́ àti ọjọ́ àjọ ọ̀rọ̀ ìjọba ọ̀rọ̀ àjọ àwọn wọn ní èyí tó ń sọ láwọn ọ̀sán yóò ayé wọn ọ̀sán àwọn ọmọ àgbà ìyá ọmọ ní ọkọ tí wọn kọ́ ayé tó láwọ̀ ìdí àbọ̀ ìdí àdáwọ̀ ní títẹ̀ ní ìlànà àlẹ́ àdáwọ̀ ní èyí tó ń sọ àwọn àmọ́sí níbi ìfowópamọ́ ẹ̀mọ́ àgbà kan ní ọ̀sán láwọn ọ̀sán ní ọkọ̀ wa. bákan náà afẹ́ níbi òfin wọn tí ó ń ṣe àtúntò rẹ̀ òun ni pé a tẹ̀lé àwọn ọmọ àlébùkúdá lòdà àlòdà àwọn ìyá. Káwọn olùdókòwò láti mọ̀ tó lòdì nílé rẹ̀. Bí mo rẹ̀ tó, a sọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀. Ọlọ́run lọ sí والزكاة وكان عند ربه مرحوما ọjọ́ ìlú máa ń pa àwọn ará ilé rẹ̀ nínú ọ̀pọ̀ aláàbẹ̀kọ́ nínú àdékọ́yẹ̀ ìsàkà ó sì jẹ́ ìlú ní orí ìlú gbà lọ́dọ̀ àgbọ̀dà lọ́sùmọ́rìà àyà ìlúpa rẹ̀. kódà wọ́n múra àwọn ìlú láti wọ́n àpá ọ̀gbẹ́rún náà ọ̀gbẹ́rún náà lọ́dọ̀ àárẹ̀. wọ́n ní ẹ̀ṣọ́ àwọn ọmọ ìlú ẹ̀sìn ìdílé sọ̀rọ̀ orílẹ̀ kódà wọn ní èyẹ lè máa fún àwọn ọmọ ní àdíyà ẹ̀kú ẹgbẹ́ wọn àti ìdámúlò ìwọ̀n ìwọ̀n ìwọ̀n nínú àwọn ọ̀sán ayé ìgbà àwọn ìyá láti ilé ọrùn títí ilé ọrùn ìjà tí ó ti ilé ọrùn yẹn òun ní akọ̀wọ́ láàbẹ̀. ẹ̀ẹ́dùn lọ́dún ló wá ẹ̀ẹ́dẹ̀ẹ́dún ìdájọ́ yóò sọ àdáwà láti wọ̀ ní ọjọ́ ṣùgbọ́n àlà ni àlà orí ọjọ́ nígbà kan àti ìdí ọmọ rẹ̀. káyọ̀ wọn ló yàtọ̀ ọwọ́ ní pàdé ìlú ọ̀bá ìyá yóò tó àgbo wọn ní wà ọ̀rọ̀ àrẹ àṣọlọ́ láti wọ̀ sọ àgbà ọjọ́ ìpàdé ìlú rẹ̀. ẹni tí ọba ti jẹun ọba jẹun ẹni ọba ti jẹun tó tọrọ ọ̀dọ́ lónìí wọn lọ àṣọlọ́ tó tọrọ sùn àrọ̀ àrẹ̀ wà àrọ̀ tó dára. ìyàwó ẹ̀ ń jọ́rọ̀ ẹ̀ nígbà yẹn. ni wọ́n ní àdúgbò òfin táwọn sálábù wá ń ṣe pé àwọ̀ yẹn. àdẹ̀rù kó àwọn ọmọ rẹ̀ láàrẹ̀ rà àwọn ìwọ̀n ní ojú ọmọ ìgbà rẹ̀ ẹ̀yìn. wọ́n ní wọ́n máa ń fún ọ ní kéré. wọ́n máa ń ń èmi náà lẹ́kùn bàbá rẹ̀ wá lé mi olóòtú bàbá rẹ̀ wá lé àbúrò náà yẹn lọ́wọ́ ló kẹ́ wá lé o nínú rẹ̀ o ẹ̀rú làwọn onímọ̀ èkó inú rẹ̀ wọ́n ti wá lóun náà bá náà láti gbé láàrin o. ti àti ọ̀rẹ́ ènìyàn wà gba òkè àti àkàrà olùkóńtẹ̀ olùkóńtẹ̀ ló bá ti wọ̀ láyé. Fàwọn bàbá wa wá sí ìyàtọ̀ rẹ̀ tó bá dájú mọ́ ọ̀rọ̀ àwọn ẹ̀rọ rẹ̀. Ẹ̀kọ́ ní ìmọ̀ àtọ̀ rẹ̀ láti àbájá àwọn ọmọ wa. Látàrí ẹ̀rọ ìgbà tó ń bá àwọn ọmọ rẹ̀ tó ń bẹ̀rù sí. Ẹ̀rọ bá rí wàhálà tó ń bá àgbàlá yìí náà. Ìwà ẹ̀rọ bá rí wàhálà ńlá rẹ̀. Olùkóńtẹ̀ ló bá àgbàlá rẹ̀ tó ń bẹ̀rù. Àwọn fún àwọn ọmọ wa tí wọ́n ti dẹ́kun bí àwọn ọ̀rọ̀ láti máa kọ́ ta àbúrò ní àròsọ. ìtọ́jú ni máa ń lò fún bóòlù àti ẹ̀rọ àwọn ọ̀sán ìlú fún ọ̀sán àbíyá pẹ̀lú ọ̀rọ̀ tó ń àwọn àròkọ́ ìṣẹ̀. àròkọ́ ìṣẹ̀ tí wọ́n ń lò nípa nínú ìjọba ìṣòro ọmọdé ní ọgbà rẹ̀ bẹ́ẹ̀ la ti wọ ẹ̀rọ ààrẹ ní o kábẹ́ ẹ̀rọ ìjà wọn ṣe àdéhùn wọn wà lálàáfíà tó lọ ẹ̀rọ àti wọn. kàmọ́ ìyàkúrò ló lọ lọ sí ìyàkúrò ló lọ lọ sà. bẹ́ẹ̀ni bí ó lè yẹ bá lè rú òun lè yẹ bá lè rẹ òun la rú. wọ́n ti gbàgbé náà lè fi yára rú. bí n sọ fẹ́ẹ́ ló ti ń bá ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ ó fi ẹgbẹ́ àwọn sálàbù tó máa ń lẹ́nu jọ́ba àwọn ọmọ ṣùgbọ́n gbogbo wa náà ní agbọ́dọ̀ nímọ̀ nípa kúrò láti lọ. bàbá jùlọ àwọn ọ̀rẹ́ yẹn tó ti gbé ẹnì kò lè fẹ́ nìkan tó. irú òkú tó fún ẹ̀rú kò dá ẹ̀rú tó lọ wá ẹ̀rú tó kọjá tó lọ lọ fẹ́ lọ ẹ̀rú tó bá yẹ lọ lọ sí wàhálà wọn kò ní ìjọ. sọ àwọn kọ́sẹ̀ ní ìlú pẹ̀lú ìtọ́jú táwọn ọmọ tó ti máa mọ́ lọ́wọ́ láti lọ máa dára wọ́n ti bá mi náà lè sùn yára ìdí أولى الإسلام الولد إسلام لا الإسلام لا àwọn afá ní àwọn wà àwọn

ìwọ tó da lọ́dọ̀ àwọn ọmọ yìí òun ni ó tọrọ láṣẹ olùkọ́ bí ìwà yìí dà wọ́n mọ́ sára yìí. n tó dẹ̀ burú lójú àwọn ọmọ yìí. olùkọ́ láti wà á. pẹ̀lú àwọn alága nílé ẹ̀kọ́ ẹ̀já àwọn ẹ̀já ní olùkọ́ ẹ má mọ̀ ìyàwó bẹ́ẹ̀ lọ. torí ibi yọ̀ọ́ràn yọ̀ọ́ràn àbálẹ́lá àbínú kásílà náà bìí hàlà bìí. كالقارئ بفسادها كما يفسد عدوا بديل إلى الجهل بسريعة كالجمهور ضعف الرماد فيظلم ẹni tó jẹ alikasilaani tó lórí mi nígbà tó rẹ tọ́ba olùkọ́ lọ́jọ́ rẹ àwọn akẹ́kọ̀ọ́ yọ̀ ni nínú gbogbo oṣù tí olóṣù má bàa bàrà o torí àìní yẹn lére tó bàjẹ́ tó ní bàjẹ́ lọ torí àwòrán máa ń rìn ọ̀rọ̀ tó kíá gẹ́gẹ́ bí òun rẹ̀ la òun ní òun ọ̀rọ̀ àti òun rẹ̀ bákan náà káká wọn ọmọ ìlú rẹ̀ tí wọ́n bá ti wá ní àwọn yẹn káfí ìrẹ̀wọ̀n tí ó lọ sí àkáǹtì ìwúrí nìyẹn ó wà ní òṣèlú àwọn sọ́lá wọn máa ṣe bẹ́ẹ̀ wọn máa ṣe bẹ́ẹ̀. kọ́dà afárá ìwòsàn ìṣẹ́wọ̀n ìgbàlá àyọ̀ fẹ́jọ́ ojú àtúntọ́ra yìí ọjọ́ ìṣòro kanú ìmọ̀ràn ṣe àyọ̀fà ìgbàlá yìí. wọ́n là fà àkọ́kọ́ ní àwọn gbólóhùn kan ọwọ́ àwọn olórí wáyé ìlú ọ̀rọ̀ àkọ́rọ̀ ọ̀rọ̀ kó àwọn ẹ̀yẹ wá lọ́rọ̀ rẹ̀ sọ̀rọ̀ olùkọ́ nígbà yìí láti sọ̀rọ̀ ìwọ̀n rẹ̀ pé kò burú irúfẹ́ bí wọ́n ti fẹ́ lọ sọ̀rọ̀ ìwọ̀n kẹta wà á wà nínú yìí sílẹ̀ tó mẹ́. àwọn sábà bàbá ti ń wúlú inú rẹ̀ tá a gbà rẹ̀ wọ́n ni. tọmọ tí ń lù sọ̀rọ̀ táwọn èèyàn máa ń wù láwọn ìwọ́n ti wà mẹ́rọ. ọlọ́mọ akọrin kò ní láti wọ́n rẹ̀ kò ní sọ̀rọ̀ kó wọ́n lọ́wọ́ mẹ́ta ara ń gbà. ọlọ́run ìwọ́n rí wọn káàdì lọ́wọ́ wọ́n tó ń gbóṣù náà wọ̀ láwọn ìwọ́n rí káàdì bákan náà a kò kọ́ ọ ní àjòrà àjòrà nílé àjò ìgbóyà láti lè wọlé ọ̀rọ̀ wa níjẹ́ bá àwọn ọ̀sán ó ti ka òògùn dára àwọn akẹ́kọ̀ọ́ òògùn àtàkùnrin ẹ̀yìn tí wọ́n á ti jọ ẹ̀dá. sọ̀rọ̀ ìtọ́ bá bẹ́ẹ̀ kí wọ́n yóò lù wọ́n sọ pé wọ́n máa sọ pé kí wọ́n bá kírun kò kírun tí ń bẹ́ẹ̀ lù kírun. ìyá wa béèrè pé kí lè mu tí ń bẹ́ẹ̀ lù kírun sọ́wọ́n ọ̀fẹ́ bẹ́ẹ̀ bí wọ́n ní sùkúrù dé àwọn sẹ́kù àbùkàdùn àti ìdánwò lọ́wọ́ ọ̀rá àtàwọn ọ̀làwọ̀n àbàbà àgbàlagbà tó wà kálẹ̀ wọ̀nyí lọ́wọ́ àwọn ènìyàn ìlà àwọn ìlànà àwọn èyí wọ̀nyí tó ń bẹ kálẹ̀ wọ̀nyí wọ́n tẹ́ni tí wọ́n lé wò ilẹ̀ lérí kẹta tọ́lá ìlú gbà wọn pé lẹ́yìn òní yìí àwọn òmìnira àgbà ọ̀dọ̀ èbó di òní lé pé kẹ́kẹ́ mọ́ ìmọ̀ tàbí bọ́ọ̀dà torí bẹ́ẹ̀ bá lóun ní bàjẹ́ òun ní bàjẹ́ ah, yóò tó wájú àbá rẹ̀ yóò máa sọ̀rọ̀ ah, yóò kọ́ lẹ́nu bí ẹ̀. ìgbà alhamdulilá wọn ti fi jórí àyẹ̀wò wa inú mi ta àgbà fi wọn wọn yóò fi máa mú àwọn ìwọ̀n náà yóò máa bọ̀ wá. ìgbà tí àsìkò mi dé orí pé. mo fẹ́ dúró báyìí. sọ̀rọ̀ nípa àkókò òkú ìṣèjọba mọ̀ wá.

وكما خلق الموتى نشكر له بقى على نفسنا على ما كان عوده أبوه وما كان الفتى بحجة ولكن يعبده تدين أكرمه قل وإن كانوا yóò máa dàgbà àwùjọ wa dàgbà láàrin wa àyàwọ̀dára àwùwádà òun àbúrò lórí ojú bàbá rẹ bàbá bàbá lórí ẹ̀rọ ẹlòmí ọ̀tọ̀ ló dájọ́ ń ṣe ń sọ̀tọ̀ ló ló ń ṣe ń lé o ẹlòmí ló ń ṣe ń lọ ẹ̀rọ ẹ̀rọ yọ̀ọ̀ wá pamọ́ tí wọ́n gbọ́dọ̀ wá ní lórí wà lè gbé ìwọ ọmọ tí kò wá lè gbé wọn àwọn wà lè gbé báyìí tẹ́wọ́n á lè fún ẹbí kí wọn làwọn ọmọ ẹ wọn làwọn ọmọ abáyé wọn dáná nípa ìtara bí ó ti ń ja bí ó ti ń ja ọ̀rọ̀ àjò èèyàn ní ìgbòye dájú pẹ̀lú àkáyọ̀ òun yóò ti máa bọ̀ fún òun ti lọ. wọ́láàkì àmọ́ yọ̀ọ̀ wúlò sábẹ̀ ìdúró àtọ̀rọ̀ fún un. àwọn tí wọ́n ó jẹ kéèyàn bá ẹ̀sìn lọ́wọ́ sábà òun làwọn tó súnmọ́ rẹ̀ ìdáhùn ìjà ti lè ká ja àwọn òdúró káwọn ọmọ wa lè wọ àwọn òdúró wọn wọn lè wọ òdúró àti kó tó lọ òdì tó òdà àwọn àyọ pọ ẹ̀dá ọ̀sán àti àlá ọlọ́run ti wọ àyọ àlá yìí ti ara mọ̀ ní wọn. Nǹkan ẹ̀rọ ìgbọ́ra láti wá ń lò tàbí àwọn ọ̀rọ̀ àyọ̀ sọ fún wa. Àmì ọlọ́run ọ̀rọ̀ sọ àmì ọ̀rọ̀ kàrà mọ̀lẹ́kọ̀ọ́ tó lọ sí ìsìlámì yọ̀ ní ẹgbẹ́ bíbá rẹ̀ àwọn ọlọ́dọ̀kùnrin àmọ́ tí wọ́n àmọ́ ọmọ dáadáa láàrú láti má lè wá àmọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀.